ó ní kó o bẹ̀rù òun kó o tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan kó o bẹ̀rù ayé lẹ́ẹ̀meje ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o ti purọ́ mọ́ lọ́hùn. àbò wa purọ́ pọ́lọ́hún sọ fún ẹ ohun tọ́lọ́hún ò sọ fún ẹ ó lọ́lọ́hún ló yọ òun. ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń lò àtàwọn nàṣàrà àti láàrin àfà ohun tí a fi hàn mí ta ló fi wọ̀n ẹ́ mi ìsọpọ́lọ̀ ń kì í fi nǹkan hàn yàn ṣùgbọ́n ta ló fi hàn ẹ́ ní tòótọ́ ó fẹ́ lu ọmọ ọlọ́mọ ń jìbìtì ó fẹ́ fẹ́ kó gbà ó wá sọ fún pé ọlọ́run fi hàn òun wípé ìgbésí ìgbéyàwó yẹn lálùbáríkà púpọ̀ a kún fún ọ̀pọ̀lọpọ̀ dùnnú àbí kó de àwọn ọ̀rẹ́ ẹ̀ sí. Si àwọn wòlíì ẹgbẹ́ àbáwọn oníjálàbí ẹgbẹ́ ìyá wa ìyá wa sọ fún pé a ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ lórí ọlọ́run sì fi yé wa wípé bó bá fẹ́ àfàṣẹ́dù wàláhì ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló wà ń bẹ̀ ó purọ́ mọ́ lọ́hùn ni ó sì wà lára ń tọ́lọ́hùn kì í fi gba irun èèyàn anábìsà sálámù ó ní thalathatun la turfa'u salatuhum fawqa ru'usihim ó lọ́wọ́ mẹ́ta kan wà tọ́lọ́hún ò ní gba ìrun tọ́ba kí ìrun wọn ò ní kọjá orí wọn báyìí dèkòdèkò kó fẹ́ dọ́dọ̀ ọlọ́run rajulun yafri birru'ya ẹni tó ń poró àlá ohun tọ́lọ́hún ò fi hàn ó ló fi hàn òun ẹlẹ́ẹ̀kejì rajulun la ya'ti salata ilẹ̀ dìbàrọ̀ ẹni tí kì í wá kírun àfi kásìkò oorun yẹn ti kọjá nínú ẹgbà ọ̀rọ̀ mi ànábì ní sọ́ọ́ni ul asnam ẹni tí ń gbẹ́gi léèrè ẹlẹ́ẹ̀kẹta ànábì ní rọ́júlù ya umu nasa wa umla ukari un ẹni tí ń ṣáájú àwọn èèyàn kírun ó jẹ lè mọ́mú wọn ó sì mọ̀ pé wọ́n kórìíra òun tó bá kórìíra ẹ ìmáàmù wọn. ṣùgbọ́n ọ̀dọ̀rọ̀ lèmọ́mù ọ̀tọ̀ tún nìyẹn abẹ́lẹ́hùn kó ṣọ́wájú ọ̀la lọ á máa tẹ̀síwájú rabbana taqabbal minna innaka anta samiul alim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alhamdulillahi rabbi alamin. هو الله अहमदियत जिंदाबाद अहमदियत जिंदाबाद अहमदियत जिंदाबाद अहमदियत जिंदाबाद अहमदियत जिंदाबाद أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فولو الحمد لله أبا جكاية أبا شفكاو أبا ناتي ó tún jẹ́ àárí ọjọ́ tòní adúpẹ́ a dá ọpẹ́ lórí gbogbo oore rẹ̀ tí ń ṣe lọ́wọ́ a tún dá ọpẹ́ lórí àwọn oore tá a yìí ń retí abẹ́ ọlọ́run kó jọ kó má ṣe ìgbà ọpẹ́ wa atọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam akíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam. ورحمة الله وبركاته inú àyà kọkàndínní àádọ́rin nínú súrọ́tù Yunus láwà níbi tọ́ba àlékí ọlọ́tí ní kul inna alladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun tá a mẹ́nu bàlánà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون ọlọ́run bá ní àwọn tí ń bọ̀ wọn ọlọ́run wá ọ tí ń dáadáa parọ́ mọ́ wọn ọlọ́run wọn lè ṣàṣeyọrí. wọ́n fi àfọ̀mọ́ ilé iná màrìjì òun. ìgbádùn wọn nílé ayé díẹ̀ péréte ni wọ́n á wá padà wá bá wọ́n lọ́hùn. thumma nuziquhumul azaba shadida bima kanu yakfurun. àwọn ọlọ́run ọba àwa jẹ́ kí àwọn ọlọ́run ọba àwa jẹ́ kí wọ́n tọ́ ìyà ẹlẹ́ta elérò nítorí pé wọ́n ṣàìgbọràn wọ́n ṣàìgbàgbọ́ sáwọn ọlọ́run. wàsíwáyé. نبأ نوح إذ قال لقومي يا قومي إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم اقضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمر أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين أبا يا يلا تندو جورك نبي محمد صلى الله عليه وسلم ألوني واتلو عليهم واتلو عليهم نبانه إيوام أما صلى الله عليه وسلم ka fún wọn ìtàn nípa anábì nuhu tí wọ́n ń pè ní nuha. ìkọ́lá ní kòun ní ìyá kòun. ẹ rántí ìgbà tí nuhu sọ fún àwọn ìran rẹ̀ pé ẹyẹ èèyàn mi o. ìkànnì kàbúrò aláìkùn mọ́kànmí wàtàzìkìrì. ó bá jẹ́ pé gbígbà tí mò ń bẹ láàárín yín àti wáàzí tí mò ń ṣe fún yín tó bá ń kó ìnira bá yín tó bá le fún yín. ọ̀tàzìkìrì bí ayatillah. tí gbogbo wáàzí tí mò ń fi àwọn àmì ọlọ́run àwọn ẹ̀rí tó yè kooro látọ̀dọ̀ ọlọ́run tí mo fi ń bá yín sọ̀rọ̀. fa'ala Allahi tawakkaltu. fa'ajmi'u amrakum wa shuraka'a. ẹ kóra yín jọ àtẹ̀yìn àti àwọn ẹlẹgbẹ́ yín. thumma la yakun amrukum alaykum. mi gbọ́. thumma la yakun amrukum alaykum gummatan. àmìlámàrí yín ohun tẹ́ ẹ fẹ́ panupọ̀ lé lórí kò gbọ́dọ̀ ru yín lójú o ẹ mú ìdájọ́ yín wá lórí mi. thumma kudu ilayya wala tunziruhu ẹ mú ìdájọ́ yín wá lórí mi ẹ má sọ ọ́ dọ̀la o ẹ má jẹ́ ó pẹ́ o báyìí báyìí ni kẹ́ ẹ dájọ́ ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún mi. fẹ́yìn sáwàláìtùm fama sa'altukun min ajrin. bẹ́ẹ̀ bá wá pẹ̀yìn dà èmi núhù mi béèrè ẹ̀san kankan lọ́dọ̀ yín. in ajriya illa ala Allah. torí pẹ̀sán tèmi ọ̀dọ̀ ọlọ́run ló wà wa umirtu an akuna minal muslimin. ọlọ́run sì ti pa mí láṣẹ kí n jẹ́ kan nú àwọn mùsùlùmí àwọn tó jupájú sẹ́lẹ̀ fọlọ́hún. fakadhabuhu fanajjaynahu wa man ma'ahu. wọ́n sì pè é lókùrọ̀ àwa ọlọ́run ọba a sì là á àti gbogbo ẹni tó gbà fún un. ومماه في الفلك وجعلناهم خلائف وغرقنا الذين كذبوا وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ọlọ́run ní àwa ọlọ́run Allah àti gbogbo àwọn tó gbàgbọ́ pẹ̀lú ẹ̀ sínú ọkọ̀ ojú omi torí wípé gbogbo wa la mọ̀tàn anábìínú ọba àlékè ọlá pa á láṣẹ pé isna'il fulka bi ayunina isna'il fulka ìwọ Nuhu kọ́ ọkọ̀ ṣe ọkọ̀ ojú omi ibi tí wọ́n wà aṣálẹ̀ níbẹ̀ kò sẹ́ni retí omi ẹ̀mọ̀ kẹ́nìkan wá dé kéèyàn máa gbé kánò kẹwàá dédé rí kó wá máa mọ ọkọ̀ ojú omi ẹ̀rí wò pé ó ti gbàlejò lọ́pọlọ ìyẹn gan àdánwò ó tó mú èèyàn di kèfèrí wájú ọlọ́run mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ kéèyàn máa gbèlú kánò. kó wá déédéé bẹ̀rẹ̀ sí kọ́ ọkọ̀ ojú omi ẹ̀ níwò pé wọ́n á máa sọ fún ọmọ ìpínlẹ̀ kìjì pé dáàdi yín ti ó ti ní skọ́skọ́ ọkọ̀ ojú omi tó ń kọ́ yẹn kí ló fẹ́ fi ṣe ọlọ́run ní nígbà tó bẹ̀rẹ̀ sí kọ́ ọkọ̀ yẹn. gbogbo ọlọ́run ní. bó ti ń kọ́ ọkọ̀ ojú omi yẹn lọ́wọ́ gbogbo ìgbà táwọn aláṣẹ àwọn àgbàlagbà àwọn èèyàn ńláńlá tó bá ti ń kọjá ń bẹ̀ báyìí wọ́n á máa fi ṣe yẹ̀yẹ́ pé ah, noah ó ti gbàlejò lọ́pọ́lọ́ ó ti dá lára méjì torí pé omi ibo ti rómi náà abọ́ pé àsàfínà tó tajiri alàlẹ́ yàbá sí ṣé ọkọ̀ máa ń rìn lórí yanrìn òun náà ó ní àdánwò ńlá ni òjíṣẹ́ ọlọ́run gan lè tara ẹ̀ di kèfèrí tọ́lọ́run dédé sọ fún òǹgbẹ́nu aṣálẹ̀ ọlọ́run ní lọ́kọ́ ọkọ̀ ojú omi wàá sọ fún màlẹ́kà tó múṣẹ́ wá pé ọ̀gbẹ́ni ṣé o rántí tọ́lọ́run sọ pé kò sọ ṣá níbi bàyíbó láti máa rómi àwọn tí wọ́n gbà á gbọ́ tí wọ́n darapọ̀ mọ́ láti kọ́ ọkọ̀ ojú omi ẹlòmíì àti torí ẹ̀ sákò pé bàbá yẹn ti ya wèrè mo rò pé òótọ́ ló ń sọ tẹ́lẹ̀ ni ó wá ní ká bẹ̀rẹ̀ sí kọ́kọ́ ojú omi ibo ló ti rómi ṣùgbọ́n àwọn tó gbà gbọ́ wọ́n gbà gbọ́ tòótọ́ wọ́n sì jọ ń kọ́ ọkọ̀ yẹn táwọn aráàlú bá ti ń kọjá wọ́n bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe yẹ̀yẹ́ ànábì nù wá ó ní tẹ́ ẹ bá fi wá ṣe yẹ̀yẹ́ lẹ́yìn àwa náà ń bọ̀ wá fi ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ ìgbà tọ́lọ́run wá fẹ́ ṣe ó kọ ọkọ̀ tán ó bá bẹ̀rẹ̀ sí pé wọ́n ọ́ ó tún ṣe wáàzí ìkẹyìn ẹ̀yìn èèyàn kò sẹ́ni tó máa rí ìgbàlà lónìí afẹ́ni tó bá wọnú ọkọ̀ yìí wọ́n ní rọ̀ ọmọ bíbí inú ẹ̀ ọlọ́run má fọmọ ṣọ̀tá wa ọmọ bíbí inú ẹ̀ ó tún sọ pé yáàbùnà yàrá kápẹ́ máa ná ìwọ ọmọ mi á. bá wa wọnú ọkọ̀ yìí. má ṣe má dara rẹ pọ̀ mọ́ wọn tó ti fọ́nú fọ́ra yìí. yà símú ni mi lọ́lọ́ o. ó sọ fún bàbá rẹ̀ pé bàbá mi bó di jẹ́ pé kò sómi náà tómi bá tiẹ̀ wá wà màá lọ mo bọ̀ màá lọ sórí àpáta. á sì dáàbò bò mí omi ò ní débi tí mo mọ̀. náà sì sọ fún un ó ní kò sí olùgbàlà fẹ́nikẹ́ni lénìí àyàfẹ́ ń tọ́lọ́wọ́n ọba mi bá ṣàánú ẹ̀. ọlọ́run pàṣẹ fún sọ́mọ̀ ìwọ sọ́mọ̀ máa da omi ilẹ̀ ilẹ̀ ìwọ náà máa ti omi jáde ibi méjì lomi ti wá ń yọ omi ń yọ jáde láti ilẹ̀ sánmà omi ń jáde látòkè ó tún ń jáde láti ilẹ̀ ẹ mọ̀ kí tó bá jáde látòkè ọkọ̀ yẹn ò ní tètè rìn ó ń jáde láti ilẹ̀ ó ń gbé e sókè tòkè náà ń kún títí tó fi wá léfòó ó tún pe ọmọ ẹ̀ ọmọ ní rárá kò mọ ó lọ dúró sórí àpáta tòótọ́ ó rò pápáta yẹn àbáwọn lomi ṣe fẹ́ ga débi àpáta omi tó wà omi tó ń jáde ńlẹ̀ ló ń sún ọkọ̀ yẹn sókè bómi ṣe ń pọ̀ sí lòun fi wá léfò lórí omi omi yẹn wá bo àpáta mọ́lẹ̀ hàlà bayna umalma mawju fàkànà minal ìjì omi yẹn bá ó la àwọn méjèèjì láàrin bàbá àti ọmọ wọ́n péyà ọlọ́run wá pàṣẹ ya sàmá ya ardubla ima aki ìwọ omi ìwọ ilẹ̀ fa gbogbo omi rẹ mu wà ya sàmá akili i. ìwọ ìwọ sọmọ ìwọ náà pajú dé dá omi ẹ dúró. wàhùn bí hàn واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين kí ọ̀rọ̀ ìlú kan kí ọ̀rọ̀ ìlú kan kó tó di ọ̀rọ̀ ìparun bí àwọn ìjọ Nuh ìkìlọ̀ àti ṣáájú bí orílẹ̀-èdè kan bá ń rìn ní bèbè ìparun irú ìtí Nàìjíríà ń rìn lọ́wọ́ yìí ìkìlọ̀ gbọ́dọ̀ ti ṣáájú ìkìlọ̀ sì ti wà ń bẹ̀ kùránì wà ńlẹ̀ súnà Ànábì sàlám wà ńlẹ̀ ó tó ní kìlọ̀ gbogbo ohun tó yẹ ká ṣe àṣe wọ́n kìlọ̀ fún wa lójoojúmọ́ ẹni ire ni ká ẹ fi sípò ọlọ́run pàṣẹ ọ̀wọ́n tẹ́ ẹ máa gbé àkóso lé inna Allaha ya'murukum an tu'addul amanat ila ahliha. الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها ọlọ́run ló ń pa yín láṣẹ ẹ gbé àkóso fáwọn tó tọ́ sí ẹni tó mọ̀ nípa rẹ̀ èyí náà wá rí oríṣiríṣi ìdárin àtòkè pátápátá àti àwọn ipò míì àwọn tí ò tọ́ síbẹ̀ là ń gbé síbẹ̀ ẹ mọ̀ kéèyàn dé lórílẹ̀ a wà ní class ní University of Massachusetts ní US nìkan náà ọ̀gá wa wọlé ó wá ní a ní ṣé wọ́n máa fún wa ní certificate fún program yìí ó ní I will tell my ọ̀gá at the top ó ní I will tell my ọ̀gá at the top màá sọ fọ́gá at the top kì í ṣe Nàìjíríà Amẹ́ríkà ni o òun náà ti gbọ́ ìròyìn ọ̀gá àdètọ́pù wa ó ní màá sọ fún ọ̀gá àdètọ́pù àwọn tí wọ́n tọ́ sí àkóso là ń gbàkóso fún nílùú òṣè rójú nílùú òṣè ráyè ìkìlọ̀ ti wá gbogbo ntọ́lọ́ ní a sá fún a sá fún anábíwá Muhammad sallam alamini ní ìdá zina báàdì kathura mautul fuja ó ní tí zina bá pọ̀ lẹ́yìn mi ikú òjijì á pọ̀ ó ní tí zina bá ti pọ̀ láwùjọ ikú òjijì máa pọ̀ wà ìdá tó fífa fílmẹkìyàl nígbà tí a bá ń jàǹbá ara wa níbi òṣùwọ̀n akádà umullahu bisinin wa nuksan ọlọ́run á jẹ́ kí ìyàn mú kí àìrí jẹ àìrí ná àìrí lò kó máa mú wà idha lam ya'muru bil ma'ruf nígbà tá a bá ṣe wáàzí tá a pàṣẹ ẹṣẹ́ rẹ mọ́ wa lam yan'aw 'anil munkar tá a sì kọ́ aburú fọmọ ìdé èèyàn mọ́ sallatallahu alayhim ashrarahu àwọn tó burú jù nù wọn lọ́wọ́ fi ṣe lórí wọn wa yad'u inda dhalika khiyaruhum wa la istajabu nígbà náà àwọn ẹni rẹ nù wọn máa ṣàdúrà ọlọ́run sì nígbà torí wípé ó yẹ ká túra wa ṣe anabi nuhu aleyhi salam ó ṣe wáàsí láàárọ̀ lọ́sàn-án lóru inni da'awtu qawmi layla wa nahara. inni da'awtu qawmi layla wa nahara. ó ní mo pe àwọn èèyàn mi lóru mo pe wọ́n lọ́sàn-án gbogbo ọ̀gbà ni mo pe wọ́n ẹ mẹ́ta torí wáàzí mi ò ṣàǹfààní fún wọn òṣè bẹ́ẹ̀ bí mo ti ń wí fún wọn ni wọ́n ṣe ń sá fún mi sí gbogbo ìgbà tí n bá pè wọ́n wọ́n á fi aṣọ wọn di etí wọn báyìí wọ́n á ṣe kọ́ńkínná wọ́n á ṣe gírímọ́ńkàì ìgbà tó yá mo tún gbẹnu ọlọ́run sọ̀rọ̀ fún wọn mo fún wọn láṣìírí ilé ayé àṣírí ilé ayé ni wa qultu astaghfiru rabbakum. innahu kana mo sọ fún wọn pé ẹ ṣe ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run innahu kana ghafara torí pé ọlọ́run ọba ọba aláforíjì ni àyà yìí ẹnìkan wá bá al-imam hasan al-basri rahimahullah ó ní bàbá nílùú wa òjò rọ̀ atọrọ òjò títí títí kò jò rọ̀ hasan al-basri ní lọ́ọ́ máa ṣe astagfirullah ọ̀gbẹ́ni yẹn lọ ìmí ìbátúndé yẹn bá ní ẹwù àtijọ́ tí mo ti wà ń lé ọkọ mi ò gbá pa mi ò gbọ́ po mi ò bímọ ó bá tún sọ fún yẹn náà pé lọ máa ṣe astagfirullah ìyẹn náà bá tún lọ ní bàbá kan bá dé bàbá o ebi ti pa ṣéègè sí mi lára bí n bá rí pépà mo máa ń ṣì í mú fowó kí mo lè ṣe fún mi nákàlí ó bá tún ní máa ṣe astagfirullah kó máa kà á má fò ń kà sí iṣẹ́ àmà kà á lọ ó bá kà á kà á kà ó bá lọ àwọn ọmọ kí ó bá ní bàbá àkílódé èèyàn wá ó ní òjò rọ̀ ẹni kó máa ṣe stigfar ìkan wá òun ò bímọ ẹni kó máa ṣe stigfar ibi ìkan náà tún wá ó lóun ò lówó ẹni kí ló dé àá bàbá wa rẹ́rìn ó ní ẹ̀yìn ògbọ́n tó ọlọ́run ní kí núwà sọ fáwọn èèyàn ẹ̀. ìyàtọ̀ ìsàkìrò rọ̀bù. ó yìí wà ń bẹ̀. ó ní ó sọ fáwọn èèyàn rẹ̀ ẹ tọrọ àforíjì iná òkè anaga fara dájúdájú aláforíjì ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni sama aleikum midrar má jẹ́ àwọn ni yursili sama aleikum midrara yóò sọ òjò rẹ̀ kalẹ̀ fún yín lemọ́lemọ́ láti sánmà wàyùmdídkùn bíi amwalin yóò ṣe àlékún owó yín yóò ṣe àlékún àwọn ọmọ yín wayaj'al lakum jannatin á fún yín ní àwọn ọlẹ̀ tó lọ́ràá àwọn ọgbà tó dáa wayaj'al lakum anahara, á tún fún yín náà àwọn omi tó mọ́ condition ẹ̀yọ kan ní istaghfiru rabbakum kí gbogbo wa padà sínú ilé lọ ṣe istikfar kì í ṣe istikfar mo fẹ́ ṣe ní hundred má tiẹ̀ ká o lè jókòó wákàtí kan wákàtí méjì ṣáà máa tọrọ àforíjì kọ́kọ́rọ́ ilé ayé ni ẹ̀ṣẹ̀ wa ló máa ń sábà jẹ́ gàgá láàrin àwa àtàánú ọlọ́run bọ́lọ́run bá ti ṣàánú wa tó foríjì wa gàgá yẹn á kú òǹbẹ dandan kọ́dára rọ́bùkún alànàfṣe ìrààmà olúwa yín ti ṣe àánú lọ́rọ̀ yọ̀nira rẹ̀ lórí anábìsà sálá wa kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àdúà ọ̀pọ̀lọpọ̀ ń tá a lè fi rí àforíjì ààrẹ gbólóhùn tí yẹn bá yẹ pé istikfar astagfirullah nìkan ló mọ̀ ọ́ sọ istikfar ni astagfirullah rabbi min kulli dhanbi wa atubu ilayh istikfar ni astagfirullah alazim alladhi la ilaha illa huwa alhayyul qayyum wa atubu ilayh istikfar ni anabi wa pe nǹkan ní sayyidul istikfar.

àwọn istikfar kan wà táwọn àgbàlagbà sàábé tún ṣe Hazrat Ali bin Abi Talib radiyallahu anhu ó ṣe àdúrà kan tó jẹ́ pé mo máa ń wò pé téèyàn bá jẹ́ kálẹ̀dẹ̀ èèyàn tó ń gbà sọ kò sí bórí ẹ̀ ò ṣe ní wú ó máa ń ṣe àdúrà ó máa ń ṣe istikfar kan a ní Allahumma inni as'aluka bi izzatika alla anka du'ai suhu amali wàfi ali olúwa mi mo tọrọ lọ́dọ̀ ẹ pé ẹ̀ṣẹ̀ mi àti gbogbo iṣẹ́ ẹbí mi kó má di àdúrà mi lọ́wọ́ láti gbà. ẹlẹ́yẹ jùmọ̀ nǹkan dùn áhí wàsúùsù amali wàfi ali wàlá tàfdání bẹ̀kàfíyè mọ́tàlá tàlẹ́ ìmẹ̀sírí má dojú tì mí nípa. ọ̀wọ́n tó o ti rí nínú kọ̀ọ̀rọ̀ mi tẹ́nikẹ́ni ò rí tó jẹ́ wọ̀ nìkan lórí wala tu'adhibni ولا تفداني بك فيه ما اطلعت عليه من سري ولا تعاجلني بالعقوبة على ما عملته في خلواتي من سوء فعلي وإساءتي ودوام تفريطي وجهالتي وكثرة شهواتي وغفلتي ó ní má sì kánjú jẹ mí yà lórí gbogbo ìdọ̀tí mi èyí tí mo ṣe ń kọ̀rọ̀ èyí tí mo ṣe ń gbangba àti fẹ́kúfẹ́ tara àti èébú àti ọ̀rọ̀ tí mo dá àti ìfẹ́ inú tí mo lò wàkúńbẹ izatika aléyà rahufan wara ima nípa àánú tiwọ ọlọ́run nípa ọlá ẹ ṣe ìkẹ́ ṣe àánú ṣe àmójúkú òfin mi istikfar ni òun ló fà á tí anabi wa muhammad sallam ṣe sọ wípé man lazima al istighfar ẹnikẹ́ni tó bá tẹ pẹlẹ mọ́ istikfar ṣíṣe ja'ala Allahu lahu min kulli dhiqin makhraja níbi gbogbo àyè tó bá há ọlọ́run á ṣe ọ̀nà àbáyọ fún wa min kulli karbin farja níbi gbogbo ònira ọlọ́run á ṣe ìdẹ̀ra fún wa yarzuqhu min haythu la yahtasib á sì máa pèsè fún láti ibi tí òòrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì kọ́lọ̀ ń gbogbo wa rabbana taqabbal minna innaka anta sami'ul alim assalamu alaykum wa rahmatullah wa barakatuh. الحمد لله رب العالمين هو الله